Thank you. Yeah. Thank you. ẹ má bí gbogbo àwọn tí a ti rò pé aláàbò tẹ padà àlọ lórí sọ bẹ́ẹ̀ ẹ má bí lọ aláàbò àlọ fàyè nílẹ̀ àti fẹ́ máa gbogbo àgbẹ̀ tí ṣọ́ọ̀ṣì náà ló wà láti lọ sọ ẹ má bí aláàbò àgbẹ̀ lórí ẹ bá bí sábẹ̀ tó wà lẹ̀ ẹ má bọ̀ lọ́wọ́ mi lórí àyè wà lọ́wọ́ mi lórí ẹ bá lọ sí ilé ìwà ìlú ìwà ara rẹ.

lórúkọ Jésù Olúwa yorùbá ayé yín Ọlọ́run jọ ṣe gbogbo ní ẹ̀yin sọmọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin sọmọ ṣọ́ọ̀ṣì ìfẹ́ wa lẹ́nu ilẹ̀ fi wá ó sì wà bíi bẹ́ẹ̀ wọ́n lọ mọ́ ṣùgbọ́n ẹ gbọ́ gbogbo ibi tí ẹsẹ̀ yín bá tẹ̀ ẹ́ máa kó ní ilé Ọlọ́run pàdé God bless you ẹ wù ó kú ó kú orúkọ Jésù ayé òní kò gbàgbọ́ ọtí náà ẹ ṣe kọ́ God bless you kí àwọn olórí gbogbo akíní ìyá àti ẹni gbogbo tó mọ padà kí nílẹ̀ kejì God bless you tíṣà tí ọba mi lọ́pọ̀ mi ti ń ṣe ẹ̀sẹ̀ o God bless you ah, kí ló kú ẹ̀dá kò ní nípa mi akọ́mọ náà wá. ọ̀rọ̀ ní nàìjíríà ló ń bọ̀ àti ìmọ̀lẹ̀ ti bọ̀ náà àmì ẹ̀yán mọ́ ní kó kí ilé ẹ̀kọ́ tà àfi. ẹ̀rọ ọ̀rẹ́ ní gbogbo yìí ẹ̀ka ń ṣe pé ìjọba ti ń lòdì ọ̀rẹ́ bí a ti fi ọmú náà ìjọba wẹ̀ náà lọ́jọ́ ìgbà tí ara wọn ti alága náà wọ̀ wọ́n wọ̀ ẹ̀rọ ọ̀rẹ́ lọ́wọ́ wọn. ẹ̀yin ẹ̀yin jẹ́wọ́ ní ọ̀rọ̀ lẹ́nu yìí ẹ̀rọ ọmọ olóyè náwọ ẹnà ọhún ẹnà ọhún yìí ẹlò ní ẹgbẹ́ bàbá bẹ́ẹ̀ sẹ́yìn owó yẹ kó yẹra òfò ẹgbẹ́ tó ti kọ gbàgbọ́ àbí yóò ṣiṣẹ́ ìgbéga fún yín ẹnì wo ẹni wọn fẹ́ wa fọṣì bàbá ọdáyọ wọn bẹ́ẹ̀ ni kó fọṣì wọn lọ kó wọn bẹ́ẹ̀ yàrá yìí tẹ́lẹ̀ bàbá yìí tẹ́lẹ̀ Yorùbá bẹ̀ jọra wọn àná ní ọ̀la ìpàdúbọ̀ kó o fi tẹ́lẹ̀ àgbẹ̀ àṣẹ ìfọwọ́dún sàrà ìjọba ìlú olùkọ́sí. Jẹ́wọ́ ní ọ̀la yẹ ẹ̀rẹ́ ara lọ́dọ̀ ìjọba àṣàlà wọn ẹ̀rẹ́ wọn sá ọ̀dọ̀ ẹ̀rẹ́ wọn sá ìjọba. Ìfọwọ́dún fún àwọn ọ̀rẹ́ ẹ̀ ọ̀dọ̀ ìjọba ìlú ọ̀la yẹ ẹ̀rẹ́ kí ọlọ́run wá wo ìfowó rẹ̀ lọ́jọ́ tí wọ́n ṣe lórí mi kí ó tó di ọdún tí kọ̀ kẹ́ ẹ di àdúrà nínú rere ó sì bẹ̀rù àwọn máa ẹ kó sí ẹnu ẹ kó sí bá wàá ẹ̀kẹ́rì ó máa wà nínú ẹ tí ọwọ́ yìí gbogbo ènìyàn ohun tí ó jáde láti bí yóò jáde. ẹni tí ọ̀gbẹ́ tí sì fi yẹn máa ń jẹ́ kí fíjì lẹ́yìn ní orúkọ Jésù. Wọ́n sùn lórí ìṣe. Tí ẹ bá rí ìrìnàjò ọlọ́run tó bá fọwọ́ báyà lórí ilé ẹ̀sà wa ni ẹ sọ pé kì í ṣe ẹjọ́ náà pè. Gbogbo ẹni bá sọ pé òun yẹ ọlọ́run yìí lò ó ẹ kíyèsí dáadáa. Ọlọ́run nìkan ló yẹ. Òun nìkan lọ́mọ tí bí bẹ́ẹ̀ ti rí ẹ ṣe. Orúkọ Jésù gbogbo yìí ṣe tẹ́wọ́n lábẹ́ orí ọ̀fẹ́ mi mo rí pé ata ọ̀gá ata ń ta ní ata ọ̀gá kò síbi dáta ìta ara ẹni síbẹ̀ kò sẹ́ni tí ọ̀pá ara ẹ̀ wọ́n mọ̀ pẹ̀lú àbúrò orí bí ẹ ti ń tẹ̀lé ń bí wọ́n mú ọ́. yé èèyàn wípé kò sí ọjọ́ náà tí ilẹ̀ ó mọ́ tí ààrò ní ọrẹ tiẹ̀. Gbogbo yín ló wà níbí ilé kéde rẹ̀. Gbogbo ọwọ́ ibi ló ti ta ire yín kúrò lọ́dọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìṣẹ́jú yọ̀wọ̀ra bí ọlọ́run sọ̀rọ̀. Bẹ́ẹ̀ kí. tí wàá pàṣẹ ẹni tá a gbé pamọ́ tí wọn náà sì gbé hàn sí gbangba wọ ìwọ náà àmẹ́yìn náà lọ wà lórí àgbà gbogbo Jésù yóò yí padà gbogbo oúnjẹ tẹ́wọ́lá ní orí ọ̀fẹ́ yìí bó bá nínú nínú tí a máa ké tẹ́kù ẹ máa ń màmá ṣeré mọ̀mọ́ ẹ̀mí náà wọ́n ní òbí serious. Yẹ́nì ìbéèrè wà ní o. Ẹni àkọ́kọ́ ẹni tó máa wà láyé ní next year ẹ tó lọ. Tí n tó béèrè ó sì ṣe ẹni pọ̀ ṣe béèrè wọ́n bí òbí. Ẹni àkọ́kọ́ mi ẹni náà wọ̀ ẹni bí ẹni lé yìí. Wọ́n ṣe lẹ́yìn lẹ́yìn. Ìyẹn wọn lọ́dún wọn lè dúró kò sí ọ̀sán. wọn láwọn orúkọ ìdílé yìí pè àwọn èèyàn náà kọ̀ kọ̀ọ̀kan. àwọn lẹ́yìn yẹn ni wọ́n fi alẹ́kùn àtẹ́kùn alẹ́ pẹ́sà òkú mẹ́ta bọ̀ láti ákí ẹ̀ yóò fi ọ̀pọ̀ ọ̀la àmì tí mo wí yẹn. bàbá ẹ̀ka bá sọ fún mi pé èmi ni wọ́n ń bí ẹlẹ́mìí alámẹ́tẹ̀ ọ̀dọ́ lágbára. Yeah.